pé tàǹtí bá kọ́kọ́ rí akin wọn kọ́kọ́ fọ́nà pé ah, ah, hmm. mo ló ga ẹ̀ ó tún sì mọ̀lẹ́ gbogbo nǹkan dẹ̀ máa set mo la máa lò máa bá sọ. ó la máa lò. kí ni. máa lọ gbọ̀ngàn ni kò sọ. understand me nǹkan tí mo sọ jẹ́ kó yí ẹ mo fẹ́ gbé ẹ lọ síbẹ̀ mo fẹ́ kó lọ fẹ́ tó bá lọ jẹ́ ni tẹ́mi ò láìkì nǹkan. àmọ́ ń gbà sí ìró mi mo ti lu sinimu tó rò náà dárò gún ni. àdúró. Ah, Election in Nigeria has turned to another thing. I don't even understand again why people are now selling their votes. I know many will think it's only APC that is doing this. Most of the party are doing it. Now let's look at the time of Moshood Abiola. He has been a philanthropist even before election. Not like some people before election, they will turn themselves to servants. You see them everywhere. And after election, they will become their normal person. Hello, don't think Nigeria are foolish. It's just that I think Nigeria don't have choice. If you notice very well, you can see that the gubernatorial election looks boring because people are afraid we they, their votes count at least before there was rigging but it wasn't worse like this before in nigeria election is still free and fair but now it is buy and sell and as for peter obi you said you are not going to support the president elect in national unity you have to accept your faith and go and prepare for the next election at least peter obi you have seen what tinubu did he should have been the president in 1999 2008 2015, 2019, but it was building power and recognition. You two, go and do the same thing. Don't be in a rush.